Tolu, I mean, are you cooking? Are you? Did you put anything on the stove? Tolu, I mean, ṣé anything wà the stove yẹn This thing is getting cold. Today is a is a very a lot of things happen today. A lot of disaster happen today. Eating Oh, it's not covered now. You didn't close this thing. Close what? The pepper. The sauce, I mean. you open it. I wanted to shake it and just... Anyway, kò tí ì dà káàkiri. Ó ti I wanted to do this uh, birthday party for these people. I say I'm not going to celebrate people, but a lot of disaster that happened today doesn't allow me to. I'm not happy about it. They say some actor, I don't know them anyway, but. And the other one, Oba Kabiyesi, Oba Agbabiaka, at least on 10 years on the throne, Maybe Oba Agbabiaka, yes, I was there in Osolo. In Isolo. anyway it is well àní máa ń kópọ̀ wọ̀wọ̀ àwọn tó kàn ọlọ́run á bá wa tù wọ́n nínú o. a fẹ́ ṣe bẹ́ẹ̀ de kìí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ but disaster àwọn nǹkan tó ṣẹlẹ̀ yìí kò lè jẹ́ ká ṣe é. So we don't know what really happened. Hmm. I'm eating Nando. Let me show you. What's that Osado, I don't like it. It's Nando, that's it. we order this nando see nando it's nando like i will eat with chicken but i will i just off the camera now it's very sad it's a sad story people should be careful people should be careful anyway àwọn tó kàn àwọn tó ṣọjọ́ ìbí happy birthday o ọba saheed adémọ́lá somebody send me message that i should wish him well happy birthday i always celebrate him every year but you know on this social media when you do things wọ́n lè bẹ̀rẹ̀ sí ní ṣépè fún yàrá àwọn pé mo ti gba owó àmọ́ ṣe nǹkan kan fún ẹ. but I have no much to say. I will eat this thing with bread. I will eat my nando with bread. I don't want chips. see Nando. I just us to make it. Okay, oh, I just feel like I miss um I love um woman Laura Kini any day I travel to Ottawa or something like that, I go because of most of the time because of the chicken sauce. Nando. I make it myself. Add the real taste of Nando. For those who live in South Africa, if you live in South Africa, you don't know Nando. You know in South Africa, you order one full chicken and they put small bread or chips and some salad, you know. That's the only thing you eat. It's like a food. happy birthday àwọn tó ń celebrate birthday wọn báwo tẹ̀ ṣe birthday mi à ń celebrate ẹ̀ fún wọn náà. I know ọba Kamorudeen ọmọ mo ní ọba Kamorudeen ọba Osolo it is well wọn ò dẹ̀ ti dàgbà náà wọn ò dàgbà rárá he's a young man he's a young one young you know, but wọn ti lè ju bíi sixty something bí èjì àwọn kéwọ̀n yẹn náà ni. She's well gbogbo ìdílé tó wà nínú wọn tó ń mọ̀ ní may Almighty console you it's not good. You want me to show you? Mo ṣe ń jẹ́. fẹ́ràn ẹ̀kọ́ àti ẹ̀fọ́ nínú òwú mi ń sè ọmọ mi ò láìsẹ̀ bọ̀ tó máa láì fèrè. Um, Nando sauce. Anything tí bá ti wá ń wò mí tí bá ti tí wọ́n ti fine sauce I'll make it myself. Mm. kó ṣe mí ẹ sí ẹ̀kọ́ tó dáadáa tó bá ṣe tán wọ́n ṣe rẹ̀ à ń kọ́ màá Huh? Give me water now. I want to put more pepper. Give me a little fresh shit from an infant. Give me fresh. àwẹ̀ ti tán ojú ti àjẹ̀ tán àbíkí náà ló jẹ́. ṣé nígbà tó bá ti dùn kó tó jẹ ẹ lọlọ you want the food to be cold before eating. Samson made the taste I wanted. like the diamond too much. I actually do like it more. You know, the, the doesn't get dry. But it ẹ̀rù sọ̀sì pàápàá ó dùn. okay, that's the place you like most. Oh, that's all. I understand. Like the sauce. Mm. sauce. Hmm? It's well. It is well. mi ò wo first step will get the rich taste. Hmm? wọn ò ní ń kú bẹ́ẹ̀ ló mọ pé kò sí dáńdé ń kú bẹ́ẹ̀. bìbì sẹ́ẹ̀ ṣíìpù yẹn bó ṣe ń dún bíi pákéré ó this one, this taste you got from this, compare with the one with Chamara ní Ọ̀tá It will look nice to you. Oh, yeah, my nice. Eh? Oh, yeah, my nice. oúnjẹ tí ò bá náà sì máa lọ rà á jẹ mo lè wo lo láìkè ó ní ó ló máa prefer. similar. Hmm? It looks similar. I think they taste very similar for this one. For this one here. Now I always have uh, water like that. Oh my god, my one million share share this one the water with this one is already mixed and um, it's a lot of sauce this have a lot of sauce mm. Mm? yeah Number. Mm -hmm. ó ga. nígbà ìgbé mi ti jẹ jẹ lọ so you use the minimum. Do you know why I don't normally? Tolu mo jẹ jẹlọ, you know that? Yes. <laughs> What the hell? Tolu jẹ kéèkì gan-an mo rí kéèkì yẹn mo rí pé ike lábẹ́ bẹ́ẹ̀dì adáṣe dùn mí nìyẹn. Meu Deus. fẹ́ bread ó dùn wọ́n. Hmm? okay you want that now I should give you it's okay. o gbàgbé chips yẹn sínú sínú oven yẹn. Those streets. yeah <laughs> where's the cover of this sauce here show you to ọgbẹ tán what are you eat you eating <laughs> if you be nice You ask me for time. What am I eating? I'm eating Nando. I'm eating Nando. Uh-uh. I'm eating Nando. There's no how I eat my chicken. Osimboje food too. I I love to eat uh, chew my the bones. tóbi ṣiṣẹ́ mo ti gbàgbé pé ní ni anyway. Finish it. Mm-mm, alone. It's just bone. Hmm? It's just bone. It's not bone. This is biscuit bone. This is not bone. I'm eating chicken and bread. Okay, enjoy. Thank you. <laughs> Wọ́n mú mi ṣeré. Mm. tó bá gbọ́ operation sókè dílẹ̀ tí if I show you the tray now you know that we finish it we ma we dismantle everything so lady if I show you then you see the beginning and then you see the end now. Hmm. Hmm. mouth can eat up things mouth do eat people up that like example Oh, fẹ́ náà yẹn má dànù. Today morning, there's some food regularly that I normally eat. We have not tasted it since yesterday, abi? What? There's some, okay, we taste some food that we normally taste regularly. Since yesterday, we have not. Is it? Hmm? Okay, cool, yes. No problem. Hmm. ẹnu ní agbára o mouth is electro is very powerful. What really destroy people is mouth. What really destroy, destroy people is mouth. And you eat up people. I will tell you now. I will show you this screen. Example. ṣe ti gba green um, oven pa air fryer. kó ẹja tó pè é sílẹ̀. I just pray we will not forget the day. Thank God. You see my daughter finished it and said, thank you, mom. Me, she just láti ò ṣe normal thing tó yẹ kó ṣe tó yẹ kó jẹ o. And she finished it she said, thank me. Oh Lord, thank you for providing the food. Because she seemed like a provider. He thanked me. all of those who providing for you èyí ó máa this way, ti sọ ẹ̀ṣá kí ló wá dé tó jẹ́ ọjọ́ ọdún ọdún ìkírun àwẹ̀ yìí Oba, also no kú that's very painful ẹ má blue? ó ní àwọn páàtì kan mi báyìí egungun yẹn mi ì fọ́ ọwọ́ máa jẹ́ to the boneless to the bone gbogbo máa rọ̀ tọ́mọ bá ti jẹ gbogbo ẹran ẹ̀ á fi skẹ́lẹ́tì wọ̀nyẹn tó sì láwọn mọ̀dùmọ́dù oríṣiríṣi kan á fi lẹ̀ ó sì dìde òun sí mákìlínì. sọ̀sì wà gbálẹ̀ ẹni ọdún ọdún léyà àmì ọdún kìnnà ọ̀rọ̀ Mm-hmm. torí nǹkan mà wàá fún mi lómi sí bá ti fún wọn. ọgbọ́n lọ́wọ́ mi ó ti gbé nǹkan sí tí. ṣé rí precious òkè dílẹ̀ including àti onions onion àti onion ṣé ti rí everything ṣé rí ọlọ́run ní jẹ́ ká yé jẹ wá tán ṣé ti yé see mouth eat up the way people use their mouth also kò sí tán bá bẹ̀rẹ̀ pẹ̀lú tán bá fi ẹnu kò sí oúnjẹ àti ọlá àti nǹkan tí wọ́n bá gbé sílẹ̀ tí ẹnu bá bẹ̀rẹ̀ sí tí ò bá dákẹ́ tí ẹnu náà dẹ̀ stop okay we will eat it up like this okay hmm, ayé ò ní jẹ wá tán o lórúkọ Jésù ànídìí hmm, jẹ fún kọ̀lọ̀kọ̀lọ̀ you see the people who saw the beginning of it thank you Toluwani come and take this time um, give me water without my hand palẹ̀ mọ́ bíbà yeah I can cover the front for you if you don't want to ẹ I want to cover my daughter kò fẹ́ I need water more. Yeah. That's our. Hey, imagine that. What did I mean? problem. You can put it. No, no. It, it, it hope it, it's not going to be smelling. I need water also. Yeah. Drinking and watch I and watch watch. Banning you do, but I don't know it's short ọjọ́ gan yìí ó débi okùn mi náà kó bá lọ sí mi ìdẹ̀ one days kódà mi ìwọ pàǹtí ọdún ni mo wọ̀ lọ sí ṣọ́ọ̀bù lẹ́kọ̀ọ́ hmm? have you covered No. you give me water you don't show water yeah I like the water soap and water hot water warm water mo ní omi yẹn gbóná. Yeah, Huh? Yeah. Thank you. You're welcome. God bless you. Is it for something? No, the towel. That's uh, oh, the, this one. Eléyìí ti eléyìí eléyìí group thirty two mo take the picture i'm making it now. Mm-hmm. yeah. sorry for what <laughs> thank you everything báyìí wọ́n ló bank or nǹkan èmi sorry for. Eh? ló for gbà nǹkan èmi ló ń ṣe sorry for. Eh? sorry ah, o oh. no not too loud i supposed to say sorry. Mm-hmm. lébèrè stage. We enjoy our dinner. That's our dinner. We enjoy it seriously. We enjoy our dinner. Hmm. What is this? Oh? African survey. Will you consider Sephora next time you shop? It's a survey. From the Facebook? Yeah. Facebook wants your survey. I know. Let me answer that. Yes. Yes. Ah, this is nice. that sauce it was it, God born but leave it ìsàlẹ̀ tó jóná yẹn yẹn fi máa ń jẹ ata máa ha máa fi jẹ bíi yẹn máa fi ṣe bíi no bread yẹn lè fi jẹ dòdò ó lè fi jẹ ẹ̀wà ó dàbí ata ẹ̀wà tó ti jóná ni so a fẹ́ fi ṣe soup tó wá jóná so a máa ó ti black a máa fi ṣe sauce another sauce. bá ṣe ń jẹ oúnjẹ tá a ṣe oúnjẹ yẹn tó lórí Auto Bola ẹ̀yin méjì péré lẹ láìkí oúnjẹ tá a jẹ ń sìn bad belle plenty for this town on this town of Facebook bad belle too much. kí ló wí ọ̀yà pass <coughs> sorry ọwọ́ mi tí mò ń tẹ́ sí kámẹ́rà yìí kí àwọn tó àwọn awòràwò kọ́ má lọ máa wo ìràwọ̀ èèyàn. I'm coming. gbogbo yín tẹ́lẹ̀ happy birthday happy birthday fún money fake account nobody doing birthday and if you don comment on it they will tell you you are not nice anyway. fẹ́ fi nǹkan kan àwọn mo fẹ́ fi nǹkan kan ẹ̀yìn àmì àdìpọ́n. I want to show you something ẹ̀yin kan tí. Tí... okay mo ti rántí nǹkan tó fẹ́ ṣe. Uh-huh. Under this comments, under this comment section, those of you coming under my platform to abuse me, you see, you are just want to cause trouble for yourself. But we don't want to be causing. When I tell you I don't want to cause, don't let me cause. Just just come under my platform and start causing me. Not me, Sha. You are causing yourself. So please. Hmm. Because I saw a lot of a lot of you coming under my platform abusing me cursing seriously cursing me seriously I look at you and I smile ẹ ṣọ́ ara yín ẹ ṣọ́ we wander to tí má sọ fún yín sí pé gbogbo yín tẹ wá sọ́dà platform tẹ wá ń terrorize mi sí tí mo sọ pé yà á terrorist fbi is a case tí mo screenshot gbogbo yín sí tí mo gbé sórí platform yìí wọ́n lọ tó bọ́lá fẹ́ bàtí yín jẹ́ ẹ ṣọ́ra yín o ẹ ṣọ́ra yín mo sọ fún yín tẹ bá máa kọ negative negative tó bá gbé tẹ bá réyàn tó bá wọṣọ tó dá báyìí ibẹ̀ yẹn ó lè má trendy tẹ bá réyàn tó bá wọṣọ gbà tó bá ṣe mistake kan lẹ́ máa máa gbé káàkiri ẹ jẹ́ kó rí yín pé ẹ jọ̀ọ́. Hmm. <laughs> anyway a kú ọdún o aṣọ́pọ̀ láyé o ẹ ṣe ẹ jẹ́ àlọ́ ní wonderful day go and have wonderful night rest mi mọ̀ bóyá ọdún ti parí nàìjíríà but bíbá inú holiday àwa la kàn sí fúnra wa lọ́lùdé fúnra wa èmi fúnra mi mo sì fúnra mi lọ́lùdé. Mm. anyway it is well gbogbo àwọn tí wọ́n lọ sí àwọn èèyàn mi almighty god console all of them seriously i felt so it is well. It is well. Bye for now. Mm. hmm